orúkọ mi ni Adéníkẹ́ Olúwatóyìn Adénẹyẹ wọ́n ń pè mí ní amọ̀kòkò iṣẹ́ tẹ rí ń bì amọ̀ amọ̀ la fi mọ́ a lóríṣiríṣi kọ́lọ̀ brown ani white a dẹ̀ ní dúdú ṣùgbọ́n amọ̀ brown mo fi mọ ìkòkò tẹ̀ ń wò yìí eléyìí ó jẹ́ eh, vase ta lè kó flower sí eléyìí bẹ́ẹ̀ ṣe rí sìn wọ́n lè fi pencil sínú eléyìí ó jẹ́ pencil holder then ìtẹ́túwárí níbí a fi ṣe ìlù torí eh, African drum festival tá à ń ṣe àwa ṣe ní form of ìlù àgbélù yẹn lé map Africa lórí then a fi flower sílẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó wà fún ìkòkò fún eh, flower ni then àwọn eléyìí náà fún flower a lè fi decorate a lè fi beautify ilé wa so nǹkan tó wà ń di iṣẹ́ yìí ni pé tabasha ti rí àmọ̀ ibi tá a jẹ ti lè rí àmọ̀ a lè rí àmọ̀ nínú kànga kànga tó gbẹ́ tó bá gbẹ́ inú ẹ̀ torí ó gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ amọ̀ yẹn gbọ́dọ̀ máa lẹ̀ lọ́wọ́ láti fi ṣerú àwọn iṣẹ́ báyìí tá a bá ṣe tán a ní method tá à ń lò a máa lo coiling method method táwọn yàrá máa ń lò láyé ìgbà yẹn a lè fi ṣe a dẹ̀ lè lo slab method so method coiling method la fi ṣe àwọn ilé tá a bá ṣe tán tá a ti design ààrẹ àwa àti ìbọnú iná òun náà pè ní firing táwọn òyìnbó máa ń pè ní firing a lè ṣe pẹ̀lú cane àbí ká ṣe níta gbangba táwọn yàrá máa ń ṣe tó máa ń fáyà ìkòkò níta so dábàá ti wá ṣe tán àwa lè kún àbí ká glaze ẹ̀ glaze yẹn wá látọ̀dọ̀ àwọn òyìnbó náà so nǹkan tí mo fẹ́ advice àwọn èèyàn tó nígbà tí mò ń ṣe ní university ńgbà yẹn mò ń wò pé iṣẹ́ wo mo fẹ́ ṣe yìí ṣùgbọ́n lecturer tó kọ́ mi Mrs Oyeyemi ó ní a lè fi kíní ìjẹun lórí àwọn nǹkan tá à ń wò yìí flowers yìí àwọn ilé a lè máa tà láti fi jáde débi ṣe decorate ilé wa àǹfààní tó máa ṣe fún wa ó pọ̀ ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ ọmọ secondary school gan lè ṣe láti bẹ̀ káwọn olùkọ́ wọn máa kọ́ wọn from there tọ́ba wọn lè dúró láyé ara wọn kọ́ máa fi ṣe iṣẹ́ àǹfààní tó pọ̀ ó wà lára ẹ̀ a lè fi decorate ilé a lè fi decorate company a lè fi decorate office anywhere a lè gbé sẹ́nu ọ̀nà ilé wa ó pọ̀ lóríṣiríṣi.